Báwo ni ohun gbogbo àníbi, ẹ̀dá tàbí bá òun ńlá kan? Báwo ni ohun gbogbo ìbéèrè? Ibo ni ohun gbogbo wa ti wá? Àwọn àkókò tí ènìyàn jẹ́ ènìyàn tí ó mọ ti àwọn nǹkan ní àyíká rẹ̀. Àgbáyé ìta. Nígbà tí ọmọ kan bá wá sínú ayé yìí, wọ́n tàbí ó jẹ́ díẹ̀ sí àwọn ènìyàn àti àwọn nǹkan ju ti ara rẹ̀ lọ. Ó jẹ́ díẹ̀ sí ti àkíyèsí ti àwọn ìtanas. Bí àkókò ti ń lọ, wọ́n bẹ̀rẹ̀ láti mọ̀ pé àwọn ìbéèrè wa nípa ibi tí gbogbo nǹkan wọ̀nyí ti wá. A jẹ́ ọmọ ọmọ lè nílò ìbéèrè nípa ti àwọn ìbéèrè wa nípa ibi tí gbogbo nǹkan wọ̀nyí ti wá. Ìbéèrè tí ó rọrùn nígbà gbogbo ní ìdáhùn tí ó rọrùn tí ó bí bàjẹ́ onígbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run. Ìdáhùn sì kan lè jẹ́ pé, Ọlọ́run gbé wọn síbẹ̀ tí òbí bá jẹ́ aláìgbàgbọ́. Onígbàgbọ́, ìdáhùn lè jẹ́, ìdáhùn lè jẹ́ pé ohun gbogbo amúńlá wa àti àwọn nǹkan kan wa ní ayé. Bí wọ́n ṣe ń dàgbà, àwọn ìbéèrè náà di àtinúwá díẹ̀ sí i. Kì í ṣe, báwo ni àwọn ìràwọ̀ lọ sí níbẹ̀? Tàbí báwo ni òṣùpá ṣe dé síbẹ̀? Báwo ni a ṣe àlàyé àwọn òṣèré tí ó jẹ́ àwọn òní tí àwọn ọdún iná kúrò? Báwo ni a ṣe ṣàlàyé ilẹ̀ ti ara ènìyàn, ọpọlọ ènìyàn, ìwé tàbí ojú? Báwo ni a ṣe ṣàlàyé gbogbo àwọn òfin àti àwọn ohun ìní físíksì tí ó mú gbogbo nǹkan wọ̀nyí papọ̀? Níbo ni gbogbo nǹkan tí ó ti wá? Àwọn ìbéèrè díẹ̀ sí tí ó ga jùlọ béèrè díẹ̀ sí i tí ó fàfà àti àwọn ìdáhùn tí ó mọ́gbọ́n wá. A fẹ́ àwọn ìdáhùn tí kò ní ìṣirò tí ó ní ìbámu pẹ̀lú ìbáwí àti ṣíṣe. Ó tún jẹ́ ẹ̀tọ́ pé ó yẹ kí a béèrè nípa ìpilẹ̀ṣẹ̀ àti ìbéèrèdè pẹ̀lú gbogbo dátà tí a mọ̀ àti òye lójú rẹ̀ àti nípasẹ̀ wa. A bẹ̀rẹ̀ láti rí i pé orísun tí ohun gbogbo tí ó jẹ́ jẹ́ orísun tí ó jẹ́ ẹlẹ́rìí, orísun kan tí ó jẹ́ ti agbára gíga àti orísun tí ó ní ìwà àti ẹ̀yà kan tí ó ní ìwà àti ẹ̀yà kan tí ó ní ìwà àti ẹ̀yà kan tí ó ní ìwà àti ẹ̀yà kan tí ó ní ìwà àti ẹ̀yà kan tí ó ní ìwà àti ẹ̀yà kan kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà, àti ẹ̀yà kan tí ó ní ìwà ti orúkọ Ọlọ́run. Èyí ni Paulu sọ nínú Rómù. Nítorí láti bí ṣiṣẹ́dá ti àgbáyé, àwọn agbára ayérayé, Ọlọ́run ni a ti rí pé àwọn ọkùnrin tí ó jẹ́ láìsí ìkéwú. Paulu wà ní ètò tí ó kò bá lè wo ìkà kí ó wo ohun tí a ti ṣe kí ó rí i pé ìwúlò ìyè wa níbẹ̀ fún pé Ọlọ́run ìwà ohun gbogbo lè ṣe àfihàn rẹ̀. Ibo ni ohun gbogbo wa ti wá? Gbogbo ohun gbogbo wa láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè ti ọ̀run rí pé ìwúlò ìbẹ̀rẹ̀ náà nípa ìpilẹ̀ṣẹ̀. Òye Kírísítẹ́nì ni pé àgbáyé ní láti ní pé láti ní pé àgbáyé ní láti ní pé lọ́tọ̀ka. Ní ìbẹ̀rẹ̀ Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run ní ní ìbẹ̀rẹ̀ Ọlọ́run dá àwọn ọ̀run àti ilẹ̀. Génésìsì, ohun kan náà ni a ṣe ìṣedúró lórí àti síwájú nínú ìwé mímọ́. Ó sì pa ara rẹ̀ lójú bí àgọ́. Ó ná àwọn sọ́mà rẹ̀, àwọn ìránṣẹ́ wọn. Ó gbé ilé ayé rẹ̀ di alábòjútó rẹ̀. Ó sì gbé ilé ayé rẹ̀. Orin Dáfídì, ta ni ó ṣẹ̀dá ohun gbogbo wa? Ọlọ́run ṣe Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ pẹ̀lúpẹ̀lú Kọlọ̀ṣe. Àwọn ìpìlẹ̀ nítorí nípa nípa gbogbo àti nínú rẹ̀ ohun gbogbo dípò àwọn ìdáhùn náà fún onígbàgbọ́ báwo ni ohun gbogbo níbi agbára supernatural wà ṣùgbọ́n fún àwọn tí ó yóò mú èrè ilé tí ohun gbogbo wá nípasẹ̀ àwọn agbára ti ara wọ́n rí ara wọn ní ipò tí kò mọ àbọ̀ àwọn ìpìlẹ̀ méjì wà nínú àgbáyé yìí nǹkan wà àti pé agbára wà ìṣòro náà ni pé kò ṣe pàtàkì tàbí agbára ní àti ti ara wọn ní agbára ẹ̀dá ọ̀rọ̀ kò ṣẹ̀dá ọ̀rọ̀ mìíràn igi tí igi kò ní nípa ti igi mìíràn ọ̀rọ̀ àti agbára wa ní lílò nígbà gbogbo àwọn àkókò mélòó ni ó ti gbọ́ nímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì sọ fún wa gbẹgbà yìí ti wà ní sísílẹ̀ sílẹ̀, a sọ fún wa pé oorun wa, èyí tí ó jẹ́ nípa ọjọ́ orí arin, gbàgbé bílíọ̀nù kan ọdún láti bá yí sun, ọ̀run yóò lọ gbogbo agbára rẹ̀, ó ń yíká kiri, tí àgbáyé wa bàjẹ́ pàtàkì àti agbára. Níbo ni àwọn nǹkan wọ̀nyẹn ti wá? Nípasẹ̀ òfin ẹ̀dá, wọn kò ṣẹ̀dá ara wọn, ibo ni wọ́n ti wá? Nípa òfin ara ẹ̀dá, wọ́n ń wó lulẹ̀, wọn yóò lọ lọ. Ta ni ó ṣẹ̀dá ilé ìtajà ńlá tí agbára ní àkókò? Ìmòye àdáyébá kò mọ ẹ̀dá wọn, ibo ni wọ́n ti wá? Nípa òfin ara ẹ̀dá, wọ́n ń wó lulẹ̀, wọn yóò lọ lọ. Ta ni ó ṣẹ̀dá ńlá tí agbára ní àkókò? Ìmòye àdáyébá kò mọ ẹ̀dá wọn, ìyà sì pinnu ìfẹ́ ṣe ṣiṣe kan náà nínú ìwé tí kò ṣe àtẹ̀jáde tí a pè ní àwòrán àti ìtànkálẹ̀. Ó sọ pé ohun tí ó wà ní ìgbésí ayé wa láti ọ̀dọ̀ onímọ̀ ọ̀rọ̀ tí kì í ṣe ìgbàgbọ́ pé ìbéèrè náà kíni ìgbésí ayé jẹ́ nínú àwọn ìjìnlẹ̀ ara. Kókó ọ̀rọ̀ náà ni àwọn tí ó ṣe ìmọ̀ràn pé kò sí dídi tí ó jẹ́ ìdíyelé gbọ́dọ̀ ṣe ìmọ̀ràn nígbésí ayé yẹn wá láti nǹkan tí kò wà láàyè ṣùgbọ́n tí ó fọ́ nínú ojú ti ìjìnlẹ̀ ìgbàlódé. Ǹjẹ́ ó ti gbẹ́kẹ̀lé ti ìran tí kò ní ìgbẹ́kẹ̀lé ìpìlẹ̀ kan tí ó jẹ́ olókìkí ní kúrúndùn kẹrin tí ìgbésí ayé ti wà níkà tí kì í ṣe ìgbésí ayé. Aronatic ti lọ láti gba pé aràn tí ó wá láti àwọn irun ẹṣin tí a fi omi sílẹ̀, a ṣògùn iṣẹ́ rí oní. Jìnlẹ̀ nípasẹ̀ Oruk, àwọn Lated gbun, Lois, Leti gbun nípa rẹ̀, ó jẹ́ ńlá nínú wàrà. Lehem nípasẹ̀ ń bá àwọn àdánwò kan, Jeresi parí, tí ìgbésí ayé kò lè wá láti fẹ́, tí kò ní. Ṣéórí àyè náà ṣéórí pé, àwọn tí ó sọ pé, àgbáyé àti Masi bákan bákan ti ṣiṣẹ́, nígbà nígbà, èmi láti káraré, láti di wíwọ́, ti kí ẹ̀dá. Bí a ṣe ń wọ ìbéèrè yìí, níbo ni ohun gbogbo ti wá, nígbà tí ó bá ń dínkù sí ìyàn, bóyá ó wá supernatural, agbára ṣíṣẹ̀dá, tàbí òfin kan wá. Níbẹ̀ ni lóòótọ́, kò sì yàn láti ṣe. Níbẹ̀ ni láti jẹ́ agbára tó lágbára. Ṣe ó níbí nípasẹ̀ ìjàmbá. Rò ó dájú pé àgbáyé wa ti kún fún ọ̀rúnmìlì nínú àwọn ńlá ayé. Èyíkéyìí nínú èyí tí ó jẹ́ kan ṣe pẹ̀lú agbára tí ó ní ipasẹ̀ ìjàmbá. Rò dájú pé àgbáyé wa ti kún fún ọ̀rúnmìlì nínú àwọn ńlá Èyíkéyìí ńlá tí ó nínú nǹkan ṣe pẹ̀lú agbára tí ó ní agbára tí ó fi ènìyàn. Ara wa ni kíka ń dùn. Àwọn mílì nù tí àwọn ṣẹ́ẹ̀lì. Ǹjẹ́ ó ń pe ṣẹ́ẹ̀lì kékeré kan ní ètò ìtànná tí ẹ̀ka díẹ̀ sí ju ètò tẹlifóònù tí àwọn ènìyàn ṣe yẹn jẹ́ ìyanu. Ìbéèrè náà ni pé, ǹkan ẹnikẹ́ni tí ó dàpọ̀ wa tí a yóò ṣe ìròyìn fún àpẹẹrẹ òye àti ìṣẹ́. Kò sí ẹnìkan tí ó fa èyíkéyìí àwọn àwòrán, kò sí àwọn èrò èyíkéyìí, àti pé ó kò sì ṣẹlẹ̀ pé ó kan ṣẹlẹ̀. Aṣiwèrè tí ó tóbi jù ní àgbáyé kì yóò gbà pé ayé ìpìlẹ̀ tí ó pé tí a bá rí nǹkan tí ẹ̀ka, arọ àpẹẹrẹ àti òye, níwọ̀n ìgbà tí ó jẹ́lẹ̀ gan láti ronú pé èyíkéyìí a ti ènìyàn ṣe láìsí àpẹẹrẹ àti ìṣẹ́. Báwo ni kò ṣe jẹ́ ohun èlò díẹ̀ sí èyíkéyìí nínú èyí tí ó jẹ́ ẹ̀ka sí pólènìyàn ara ènìyàn? Ń gbéwè ètò àtẹ̀gúnlá jù ní àgbáyé. Ọmọlómíàjẹ láti wà ní ìwé àkílẹ̀ kan tí ó ṣẹ̀ṣẹ̀ ni pé àǹfààní tí àwọn àmúradàgbà, àmúradàgbà kan tí ó ṣubú pap ní ayé ní ìdè ayé tí ó jẹ́ sàn dìde sí agbára, ṣé ó wà nípasẹ̀ ayé tàbí ó jẹ́ àpẹẹrẹ. Onígbàgbọ́ àwọn ọ̀rẹ́bí Sem nígbà tí Dáfídì pé, àwọn ọkùnrin ń kéde ògo Ọlọ́run àti ohun ẹtí ń kéde ìṣẹ́gun. Wo àpẹẹrẹ nítòótọ́ kan wà àti pé ó jẹ́ ọlọ́rẹ̀ supernatural tàbí àdáyébá, ó jẹ́ supernatural àpẹẹrẹ tàbí ìjàmbá. Ó ní láti ṣe àpẹẹrẹ supernatural náà tí ẹlẹ́dàá yẹn mú wá àwọn ènìyàn díẹ̀ àti síwájú sí ní àgbáyé wa ti fẹ́ láti gba òtítọ́ pé ó wá láti jẹ́ ẹlẹ́dàá. Díẹ̀ nínú àwọn tí ó tóbi jùlọ ní agbára. Díẹ̀ nínú nínú àwọn ara ẹni tí ó wà nínú àgbáyé kì í ṣe Ọlọ́run ti ara ẹni sí tí a nílò láti wo ara wa. Nígbà mìíràn a rí àwọn ìmúkúròsí rẹ̀, ṣùgbọ́n àwọn ẹ̀dá ènìyàn tí ń ṣe àgbéraga àgbáyé ní òye ìnátẹ̀ ti ìwà. Ṣé kì í ṣe ohun ìyanu pé bí ó ti ṣe àwọn ọ̀làjú tí ó ń gbé ní àwọn ọdún sẹ́yìn tí ohun tí a pè ní rere àti ohun tí a pè búburú tí ó bá padà sí àwọn ará Ejibiti tàbí àwọn ará ìlú India tàbí sí Ẹ̀pà tàbí àwọn ará Babiloni, àwọn orílẹ̀-èdè tí kò ní ìbátan sí ara wọn àti nípasẹ̀ kodu ìlànà wọn tí ó ní ìbámu dáradára, nígbà gbogbo jẹ́ apànìyàn, ó jẹ́ arúfin arúfin nígbà gbogbo láti jalè, àti pé ó jẹ́ arúfin nígbà gbogbo láti parọ́. Àwọn òfin ìbálòpọ̀ wa ní ọ̀kọ̀ọ̀kan lajú níbẹ̀ wá, ó dàbí pé láàrín àwọn ènìyàn tí àwọn ènìyàn wọ̀nyẹn, ìmọ̀ tí ó tọ́ àti àṣìṣe, ìrújà kọjá gbayì. Kí nìdí tí a fi pé ọkùnrin kan bí Hitler tàbí Saddam Hussein? Búburú yóò jẹ́ arọ mi bí ó lòdì sí tirẹ̀, àti àwọn ìfẹ́ wa yóò jẹ́ lọ́pọ̀lọpọ̀ bí àwọn ènìyàn wa lórí ojú ilẹ̀ ayé yìí. Ṣùgbọ́n ìyẹn kì í ṣe ọ̀ràn náà, á fún wa ní òye ti ìwà. Ìjìyà, ìwà kò wá láti orísun tí kò ní ìwà, tí a ti wá láti àpáta, ó dọ̀tí, àti ọ̀rọ̀. Níbo ni a fi gbá ẹ̀rí tàbí ìwà. A bẹ̀rẹ̀ láti rí pé orísun gbogbo tí ó jẹ́, jẹ́ orísun tí ó jẹ́ ọlọ́lá àti orísun tí ó ní ìwà àti ẹ̀yà àti nípa orísun, àti nípa orísun, àti nípa orísun, àti nípa orísun, àti nípa orísun, àti nípa Ọlọ́run. Èyí ni Paulu sọ nínú Romu. Nítorí láti bí ṣiṣẹ́dá ti àgbáyé, àwọn agbára ayérayé, Ọlọ́run ni a ti rí pé àwọn ọkùnrin tí ó jẹ́ láìsí ìkéwò. Paulu wà ní ẹ̀tọ́ tí ó kò bá lè wo yíká, kí ó wo ohun tí a ti ṣe, kí ó mọ iye àkókò ẹ̀rí wa níbẹ̀ fún pé Ọlọ́run, ìwà, ohun tí ó lè ṣe ṣe àfihàn rẹ̀. Ibo ni ohun gbogbo wa ti wá? Láti ọ̀dọ̀ Olódùmarè ọ̀run àti ayé tí ó fẹ́ràn wa àti ṣẹ̀dá wa àti gbogbo Ọlọ́run tí a rí. Ìbò ni ohun gbogbo wa ti wá? Láti ọ̀dọ̀ Ọlọ́run àti ayé tí ó fẹ́ àtàwọn ìbéèrè. Ǹjẹ́ agbára ènìyàn ayérayé àti ìbáwí jẹ́ nípasẹ̀ ohun tí Ọlọ́run ti ṣe? Àìmọ́ béèrè. A ń lábàá nǹkan tí a ṣẹ̀dá nípasẹ̀ agbára ayérayé dí. Kò sí lára tí òkè èèwọ̀ nínú àwọn nǹkan méjì nínú àgbáyé ni a ṣẹ̀dá. A ọ̀rọ̀ béèrè ló kù. Bẹ́ẹ̀ ni ìṣísẹ̀dá jẹ́ nípasẹ̀ ìjàmbá. Òtítọ́ èké nínú ẹ̀dá ènìyàn. Òtítọ́ èké.